President uh, Bola Ahmed Tinubu. This is King Solomon. Wọ́n ti jáwé ló borí owó dẹ̀ the president ibi tó fẹ́ dé wọ́n ti débẹ̀. Oore kan tó fẹ́ ṣe fèmí rèé o. Sunday Igboho tó wà ní Benin yẹn. Inú èmi ọba àgbáyé ò don't see you. tàbá rí nǹkan tí Sunday Igboho ṣe ẹ dáríjì o kẹ́ ṣe ọ̀nà bí Sunday Igboho máa ṣe padà sí Nàìjíríà o. Sunday Igboho ìjà gidi ló ń jà nílẹ̀ Yorùbá o ṣùgbọ́n ó sì ìjà yẹn jà I come again ìjà gidi òun ni Sunday Igbòho jà fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ó sì ìjà yẹn jà hmm. and kò dẹ̀ sẹ́ni tó avoid mistake nobody avoid mistake Jagaban Tinubu gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kí Sunday Igbòho ṣẹ̀ dáríjì o kí Sunday Igbòho padà sí Nàìjíríà. akíkanjú ni o ọmọ wa dẹ ni ọmọ Yorùbá ni ọmọ burúkú náà lọ́jọ́ títí ẹ o ẹni tí ò wúlò lénìí ó lè wúlò lọ́la o orí kan tó lè ṣe fún mi mọ́ nìyẹn o mi ò ní ìdí owó ẹ o bó fún mi lówó má gbà o Jagaban tó bá fún mi lówó I will collect it but oore kan tó lè ṣe fún mi ni wípé kí Sunday Igboho padà wá sí Nàìjíríà yìí kó máa ṣe fàájì ẹ̀. lórí ọ̀rọ̀ Yorùbá Nation mo ti sọ fún ẹ̀yin ọmọ Yorùbá Nation wípé ẹ ń tanra yín níbẹ̀rẹ̀